أبي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم من النار هذا ضيف على الله ọlọ́wọ́ bá tí ọlẹ́sìn sí ọpẹ́ fún ìkí Ọlọ́run ọlọ Ọlọ́run ọba bá ìrìnsẹ Ọlọ́run lẹ́yìn Muhammad sallallahu alaihi wa sallam ìkí Ọlọ́run ọlọ Ọlọ́run ọba bá nẹbi àti àwọn ará mi rẹ àti àwọn sábà rẹ àti àwọn ẹni tí wọn tó sórí ìlànà ẹsẹ̀ rẹ dáadáa ní òní ìsìláwà náà. ní òní ìjọba àtúndì náà ìyẹn wọn ta àfẹ ọjọ́ kẹsàn-án láti náà nínú oṣù sọfà ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn ọdún mẹ́rin àti mẹ́tàdínní ogójì ìjìlá tàbí ẹgbẹ̀rún láti mẹ́ta ẹgbẹ̀rún ọdún wájú àwọn ọmọ rẹ ẹ máa fẹ̀yìn tí wọ́n máa fún ayé sáwọn ọmọ kéékèèké. ẹ jẹ́ máa fẹ̀yìn tí ẹ lọ dájọ́ ọ̀kẹ́ni jẹ́ odòrò lábẹ́ ọ ní ìtẹ̀síwájú nù ìdárí àkàdà ìlú ìlú mọ́ni ìfọ̀yọ̀ ọ̀gbọ̀n ààlà ìdí akọrọ dín bẹ́ẹ̀ lọ́nà tí a fẹ́ wọlé sílẹ̀ òun náà ní báàbù inna salama yujzi'u mina sọ̀rọ̀ kádájú sálámà téèyàn bá ti sálámà sí olódì ó ti gbé pé kò sí jà wọlé wọ́n dàgbé nǹkan kan bí ìbá tẹ̀ sí ìdá ẹ̀kọ́ dàda ń bọ̀ wá ṣẹlẹ̀ láìpẹ́ náà ni. سلام nǹkan ó ti يقول kó ti jà حدثنا اسماعيل ni ابي ismail حدثنا اسماعيل بن ابي ismail قال حدثنا محمد بن بلال بن عبد الله مولى المستقاب المشهدي النبي انه سمع ابا هريره قال سمعت النبي صلى الله عليه وسلم يقول لا يحل لرجل ان ياسر مؤمنا فوق ثلاثه الإنسان فإذا مرت به ثلاثة أيام فليدفعه فليسلم عليه فإن رد عليه السلام فقد اشترك الحج وإن لم يرد عليه فقد برئ المسلم من الهجرة. آه. حديثي kàtí ẹni hadithi tó lẹni nípa ẹni tí wọn ń pè ní hilal ọlọ́àbí hilal hàdà rọ́jò láyọ̀ nẹkẹrọtún la tẹtẹ àmọ àmọ rí wọn sì wá lọ nìzan wọn dá wà lọ wà lẹrọwà lẹwà mọgàlín lẹ sheikh imam muhammad nasiruddin alasan rahmatullah nínú hadith wọn fi tàkìrìjù mọnẹrù sẹbìl mọnẹrù sẹbìl yẹn ó tíra ọ̀kan náà wọ́n tíra imam ahmed. lọ wọn fi sọ̀rọ̀ òkúrú à ṣẹ́gun náà lálẹ́ wọn sọ̀rọ̀ òkúrú lọ wọn á ṣe àforíjọ àhàdís yẹn tí wọ́n sọ àwọn ìdájọ́ tí ń bẹ nínú rẹ̀ wọ́n ní sábà lọ wo <clears throat> inú yorùbá ọ̀sọ̀lọ̀mọ́lì á rí i pé àhàdís yìí ń kọ́ sọ̀rọ̀ ìfòyè wọ́n ní abẹ́ bí dáa ti máa bá wọn náà ní sábà ka àdísì tó fi ẹgbẹ̀rún méjì àti mọ́kàndín ní ọgbọ̀n two thousand twenty nine ìgbà láti bá ṣùgbọ́n al-jumla al-ula ìbẹ̀rẹ̀ hadith yẹn ìyẹn lálàáfíà nínú hadith Abi Ayyub mutaqaddim àti kàyẹ́ níbi hadith ọgọ́rùn-ún mẹ́rin ó di ẹyọ kan. Imam Abi Dawud rahimahullah àwọn náà fà yẹn lọ yọ nínú kíni Usman nínú Abi Dawud ilẹ̀ adab wọn ní báàbù tá a ti máa rí yẹn náà ní báàbù tí mo yà jọ àkàrà alimusilima wọn ní bẹ́ẹ̀ láti máa kàn yẹn sọwọ́n mi yàn pé hadith yìí ló bí wá pé ọ̀rọ̀ ẹ̀kọ́ ọgbà ìfarabalẹ̀ gan ẹ̀wọ́n àwọn afárá ti yanjú ẹ̀ lẹ́yọ̀kọ̀ kan wọn ní hadith yìí ó fi ẹ̀kọ́ abala méjì lónìí abala kan bẹ tó gbádùn abala kan bẹ tó lálàáfíà àwọn ẹ̀sìn kẹ́kẹ́ wọn ti abáwo ìbẹ̀rẹ̀ rẹ̀ ìyẹn gbádùn bẹ̀tẹ̀ abala tó kẹ́yìn ìyẹn ò lálàáfíà kẹ́rin yanni sẹ́ńtẹ́ǹsì àkọ́kọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ yẹn ńkọ́ yẹn ń dẹ̀ sọ̀híhà yẹn gbádùn nínú hadith yẹn ọ̀rọ̀ ẹ̀gbọ́n ní eh, àbálẹ̀ yẹn máa kó dànù kí ẹ̀sán alábàákẹ́ gan tòkè gbogbo hadith yẹn la máa fi kí ni ọ̀la máa rọ́ dára àlá ànágbó báyìí láàkì ń jòsè ọ̀dọ̀ ayé wàjòsè ọ̀n sọ̀hí eléyìí jẹ́ sẹ́tà máa fà wá sí قال حدثنا إسماعيل بن أبي أويس إسماعيل بن أبي أويس إنه حديث يقول ماري أتماني لا تابي وني إسماعيل بن أبي أويس أصف وعوني حدثني محمد بن هلال بن أبي هلال أن ذاك رجل لا يعرف أن ذاك فاما أجا موضع ابن كعب الحجي أولي ولا تضرب به يقول أبا رضي الله تعالى عنه وني سمعت النبي صلى الله عليه وسلم يقول wọ́n gbọ́ tó dìde ọlọ́run ọba ń sọ ìdè láàyè ìlú lè rọ́jò rẹ̀ ọ̀sẹ̀ tó fún èèyàn kan àníyàn ìjọra fún mi náà ọba sàlàsà ti àyà ọba ayé mùmí nílòdì ni wọn máa jujọ́ mẹ́ta lọ fàyídà márùrọ̀ ti bí hi sàlàsà ti àyà àtẹ́kẹ́ mẹ̀mí wò pé sẹ́ńtẹ́sì àkọ́kọ́ ti parí ọ̀rẹ́ ẹ̀kọ́ ẹ̀ mọ̀ padà ti ti kẹ́rù ẹ̀ tó jọ ń tó tán ọ̀nà ìlà mọ́rọ̀ ti bí ìsàlásàtà ìyá tíjọ́ mẹ́ta bá ti pé lórí òjì tó ń yẹra wọn àlìyẹ́lì kọ́kù kọ́ya wọ́n náà bó ti máa pàdé ẹ̀ àlìyẹ́ sálẹ̀ máa lé kó sì yá sí kí ni o kó yá sálámà sí. àyọ̀rọ̀ ti àléhi sẹlẹ̀ tọ́ba dá sálámà padà ìṣàràká ilẹ̀ ajẹ́ o sálámà àtẹni dá padà wọn á yọ sí à ládàá yẹn wọn jọ máa kẹgbẹ́ nù ládàá àyìn làmì ọ̀rọ̀ dà alẹ́ títí yẹn bá sọ pé inú òun lè wọ ọ̀dẹ̀ ti dá lóhùn sálámọ̀ fàfàdé bẹ́ẹ̀rẹ̀ àlèmùsàlèmù nínú ẹni tí ìjọra ẹni tó sálámọ̀ yẹn ìyẹn ti bọ́ pábọ́sẹ̀ kúrò níbi òdì nìyẹn irú àwọn ọ̀rọ̀ tó kẹ́yìn yìí ni wọ́n sọ pé ó ní ìdìwòye sí ọ̀rọ̀ bá àríyànjú yẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́rọ ìbẹ̀rẹ̀ yẹn yẹ wà nù sọ́nà àbìdá ó sì àdìsí yìí tòun ti bá sọ pé ẹgbẹ́ kan gbádùn ẹgbẹ́ kan ò gbádùn àwọn àfọwọ́sálẹ̀ fún wa nínú àwọn tá a múnú àdìsí ni pé mùsùlùmí àwọn tó tọ́lọ́hún gbé wọn kalẹ̀ ní jọjọ́ ya ni ẹ̀rí ìjọ́mọ̀ wíwò dábẹ́ iná kó ọyẹ ká lè máa nífẹ̀ẹ́ ara wa wọn láyé sábà kọdún wọn máa nífẹ̀ẹ́ ara wọn ọdẹ ti gbọdọ̀ kórìíra ara wọn ṣé wọn jọ mọ̀ ya o ìkejì fíhì fáwọn lèlèmọ̀tàkọ́ dèmú wà lèmọ̀tàkọ́ àbí ẹni wọn bá jẹ aṣáájú ní àjùlọ ẹni tó bá ṣáájú ẹ wọn tó àwọn ṣe kéde ọ ọlá jùlọ ìlà ìdáfi tàwáfìl ẹni ọba kọ́kọ́ ṣáájú lọ síbi pé ẹni tá a jọ ṣe bó láti máa ṣe bó láti nífẹ̀ẹ́ ara wa bó láti bẹ̀rẹ̀ ara o ẹni yẹn ní àjùlọ ìfọ́nlú lílì mú takọ̀tì ẹ̀rí ẹni tó gba ájú ńkọ́ òun ní kíni ọ ọlájùlọ. ìkẹta gbàgbé dábàá nù hadith yẹn òun ni pé fi ìlú wáyé. wàhálà ìkọ́ ìlérí ìyà àti ìyà gẹ́gẹ́ alára ń bẹ fọmọ nìyà tó yẹ pé yọ ọ̀rìn tó bá ń sẹ́rí kó lọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ wọ́n sọ wọn ò ní ó kì í ó ní wọ́n ìgbà kíkẹ́ ẹ̀ ẹ̀rí wọ́n fi hàn pé ìlérí wà fún ẹni ìlérí wà wà fún. sọ bí hadith yìí ta ẹnu ọ̀nà mi báyà ọ̀nà ìbáàbò àtẹ̀fọ̀ríkọ́tì bainal ahdath àtẹ̀fọ̀ríkọ́tì bainal ahdath ọ̀npẹ̀yà láàrin àwọn ahdath ahdath ńlọdọ́ gbọ́dọ̀ ní hadath mọ́nà ṣáàb yàtọ̀ sìgáàrù sẹ́n ẹni tí ò tí ì lọ́jọ́ lórí ẹ̀rí tó kí òpin àwọn wáyé láàrin wọn. kí lẹ́yìn sì ń sọ nípa ẹ̀. حديث ah. حدثنا مخلد بن مالك قال حدثنا عبد الرحمن بن مروان قال حدثنا قلب بن مبشر السالم عن عبد الله عن كان عمر يقول لبنيه إذا أتبعتم قد بدلوا لا تجتمعوا في دار واحدة فإني أخاف عليكم أن تقطعوا أن تقطعوا أن يكون بينكم شر. آه àdéhùn yìí kájẹ ní ìsinádùn rẹ̀ ńkọ́ dọ̀rin àfi tiẹ̀ lòun tó lẹ́nu ẹ̀sìn wáyé pé ìsinádùn àfi tiẹ̀ ọ̀rọ̀ òun ló kó ẹwà bẹ́sìn wáyé gẹ́gẹ́ bí àtàbíyìn olùjẹ́lé rahimahullah bó ti sọ ọ̀nìláwọ̀lẹ̀ ìsinádùn tí ìbá ti kéèyàn sọ̀rọ̀ ká sọ pé kí láàfin ti ọ̀rọ̀ yẹn làkọ́lá máa ń ṣá á máa ṣá èèyàn bá dẹ̀sí máa wí ohun tó bá wù. kádà wọn gbàgbé ìsìnẹ́dì ìhun ní sílẹ̀ ìsìnlá sọ̀rọ̀ ìjà àlùmọ́ ọ̀fẹ́lá ẹ̀rọ alimọ́tì ẹ̀ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àsopọ̀ èyí bí látọ̀dọ̀ eléyìí látọ̀dọ̀ eléyìí tóbi látọ̀ ànẹ́bì tóbi débi ọ̀rọ̀ tá ànẹ́bì sọ̀rọ̀ lọ́nkùn ẹ̀rẹ́gẹ́dẹ́ ọ̀ sọ́nẹ̀tì ẹ̀rí àfi ti rọrọ̀ yẹn kọ́ ó lẹ ìyẹn hadith ìdáfẹ́ káyìí àfi tiẹ̀ lẹ̀ kí ni hadithi náà ìyá hadithi ọgọ́rùn mẹ́rin àti mẹ́ẹ̀ẹ́dógún ni haddathana makhlad makhlad sọ fún abin malik wọn ni haddathana abdulrahman ibn maghra wọn ni haddathana al-fadl ibn mubashir fadl mubashir wọn wá lọ́sọ̀rọ̀ salim ibn abdullah salim ibn abdullah lọ́wọ́ sọ bàbá o wọn ni umar radiyallahu ta'ala anhu yaqulu li banihi bí máa ń fáwọn ọmọ rẹ̀ yìí pé ìdá àbáṣọm tẹ́ ẹ bá jí ọ̀tàbájáde tàbájáde ìyẹn ni bí ẹ túká ẹ fọ́ká ọ̀la àtàjàdá ni ìrún fi dárin wá ìdá ẹ má kó jọ sílé kan ṣoṣo fàìní àkọ́ọ̀fọ̀ àlẹ́kùn à ń takọ́ ọ̀tẹ́rì ẹ̀rí ẹ mọ̀ tó yẹ kí ẹ bá ti jẹ́ yọ̀ọ̀tẹ́ lọ.

wọ́n ti wọ́n kọjá ogójú yẹn ọkọ̀ lálàáfíà ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn èèyàn rí pé ọgbọ́n ni. wọ́n ní ọmọ máa ń sọ wípé ìdá àbáṣọ fẹ́ẹ́rájì ọ̀tà bẹ́tẹ̀lú ẹ̀fọ́ká ọ̀dà àtàjàdá fi wà ìdá ẹ má sílé kan tọ́lẹ́ rù ń bà mí kọ́ máa jà sí pé ẹ máa ṣe kíni o ẹ máa pín yẹlẹyẹlẹ àwọn yẹ kú ní ẹbẹ yẹn kùn ṣáà àbí kẹlẹ́ aburú dẹ̀ máa ṣe kíni o kọ́ máa wáyé láàrin yín ẹ̀rí kò sí bẹ́yìn ọ̀sẹ̀ ní gbọ́n nìyẹn lórí yá pé gbogbo àwa náà ti kọ́lé ọlọ́nkọ́ kọ́lé fún wa ilé alábàáká ká lè máa ráyè sí lọ́wọ́ ọba mẹ́ ọba ń sọ sálámẹ̀ ti sọ tẹ́lẹ̀ pé nínú oríire ọmọnìyàn òun ni kíni o àlìbẹ́yì tún lè wá àṣà ilé tó tóbi tí ò ní jẹ́ ilé àjọlò ilé bẹ́ẹ̀ jẹ́ ilé àjọlò bíi face me and uh, slap you ilé bẹ́ẹ̀ lọ jẹ́ bẹ́ẹ̀ àdáwò ni o kò sí èèyàn ọgbọ̀n èèyàn kò sí bí wọ́n bá sọ fún ọmọ òwú ẹ̀ ń dán bí òní mọ̀ ọ́ ẹ̀ pé fẹ́kìmọ̀ ni báyọ̀ kí nẹ́ẹ̀dẹ̀ẹ́sì lẹ́tọ́. lọ́yọ̀ ẹgbẹ́jẹ́ yẹn tó lè sọ fún òun bá yẹn ṣe pọ̀ gbé pẹ̀lú àánú ọlọ́run bá sọ pọ́pọ̀ yá bá jọ ń àti níyè ni àsúmọ́ ni dẹ̀tẹ́ tẹ́yẹ̀ bá kẹsàn fún ọ̀dà wà lójọ́ mẹ́ta lọ́dọ̀ mi ìyá súre yẹn ìyọ́n tẹ̀sí fẹ́ máa bẹ lọ́hùn pé ọlọ́run màjẹ́ káàkó tètè máa padà lọ àdámọ́ ni ẹlòmíì ọlọ́run dákun má dàlá burú mọ́ wa ẹlòmíì níbi yẹn lè má jà sí pé ó ń sáyẹn ní àdá àwọn ń gún yẹn ní kíní kó sàmà sí bàjẹ́ lápẹẹrẹ níbi ẹ lè fi gbé tọ́lẹ́tì lẹ̀ yìí fi tọ́lẹ́tì yìí bá fi gbélé ilé ìyàgbẹ́ yìí o sábà di ìyàgbẹ́ fẹ́ àá flọ́ọ̀sì gbẹ́ o ó lè jẹ́ ẹni tí ọjọ́ ọmọ ìyá gidi fa ó lè yàgbẹ́ kọ́ bá flọ́ọ̀sì ẹ̀ tí ó gbélé tí ó máa bù sí ọ máa flọ́ọ̀sì ẹ̀ lé lọ́wọ́ ẹ níyàwó yìí méjèèjì tẹ gbé o ọlẹ ó sì jọ abọ́ tó láì tí ò ní fọ. ṣùgbọ́n sẹ́ni ní màá fọ abọ́ fún ọ ni. sọ̀yà ni ọmọ yàrá àdéjọ́ jẹ́ bí ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni. tó àdẹ̀bù ń jẹ kálukú sínú abọ́ ni. ibi táwọn nǹkan ó fẹ́ máa wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. ìkẹ̀kẹ́ ń bẹ tá a bá ti mú bí kẹlẹ́ ká fi sí bòmí. ọ̀rẹ́ àfọ àwọn ọmọ òrùn sọ wípé ẹ̀rú gbà mí kọ́ máa ti pé ìjọkójọpọ̀ sílé kan ní ọ̀pọ̀ àgbẹ̀ ìdúgà àwọn yẹn kúrú náà bẹ́ẹ̀ lẹ́kùn ìṣàwọ̀ àbí kí láburú náà ṣe kí ni o ọ̀sẹ̀rẹ̀ láàrin lẹ́gbẹ́ lè yóò tiẹ̀ sí láǹfààní àti kọ́lé rẹ pé ó tiẹ̀ sí pé yàrá kan gbogbo ètò rẹ̀ ààrẹ ti gẹ̀ẹ́sì ó pé kò súnmọ́ báyìí pọ́pù ni kọ́ máa pọ́pù rẹ̀ kọ́ máa bá yí inú yàrá rẹ̀ òun á yóò lè wù díẹ̀ kódà léyìn jẹ ọkọ pẹ̀lú yàwó tọkọ pé àjọba gbé yàrá ni báwo obìnrin ó sì lo yàrá fún yẹn kò ní lẹ́yìn lọ èèyàn bẹ gbàgbé fóun lòun náà rẹ gan tíjà ìbàdí tẹ tula tó ìdí ọmọ tó ti sí tó sórí àbó fi sórí àga àbó kó sórí igi nígbà tó ni lè yá pé yẹn gan ni pé èèyàn ní lọ ṣùgbọ́n ká yìí gbá yẹn dáadáa tíyàwó onílé rẹ̀ ọgbà lọ́ba alálejò lulé rẹ̀ pẹ́tọ́ òde o ẹgbẹ́ àwọn sọ̀tàlá ṣe máa ń lọ bá àwọn ọ̀yá wa àbẹ́ẹ̀ sì kẹ́ ti ń sìn òde o sọ nípa bẹ́ẹ̀ tá a bá ní ká hadith yẹn nínú àgbọ̀yé tá a máa bá nú ẹ̀ àkọ́kọ́ òní pé fíhí ẹ̀yọ̀kan yìí náà tẹ̀ ni anasọ̀hábàtà ẹ̀rí àwọn ọ̀sàbẹ̀ wọn a máa sọ́ra fáwọn nǹkan kan tó máa fa ọ̀tá àti kórìíra. nínú nǹkan tó lè fa ẹni tí wọn ọjà tẹ́lẹ̀ tí wọ́n padà tó níjà ẹ̀jẹ̀ tí wọ́n ilẹ̀ ní ìdárí wa ọmọ ìyá máa gbé kan náà ìjà ní ọ̀kẹ́ yìí rẹ̀. ṣé yọba ò a àwọn lágbájá àti lágbájá ti á rẹ́ jù báyìí lọ́gbọ́n lọ́rọ́ yìí bẹ́ẹ̀ ni ìgbà wọn ti gbé pọ̀ ní àárín ìgbà báyìí òun ẹ̀rí fàìnà hàdà torí ìkójọ sínú ilé kan yóò fọ bí ìlànà zàì ó máa fa àǹfà wà ìfọ̀ ìlànà àdáwàtì bẹ́ẹ̀ náà ọdẹ máa ju ọ̀tá sáàrin wọn àwọn ẹgbọ́njọ́ rẹ tẹ́lẹ̀ ìbágbé pọ̀ kọ́dọ̀ ń tọ̀hún lè wà lẹ́kọ̀ọ́ ó lè jẹ́ bí ẹjọ́ ń jẹun ni bí ń jẹun yẹn gan láì sí ẹlẹ́mìí ń jẹun gbogbo bí títí ń jẹun ní ọba jẹ pápátá o lè mú ẹja báyìí báyìí kéèyàn ju egun wọn yọ yọ egun o lè níbi tẹ́ẹ̀tì kó sí o lè kó sílẹ̀ rẹ àbí kó kó sórí kápẹ́ẹ̀tì rẹ àbí kó kó sórí ẹni ẹwà pátá ń bẹ́ẹ̀ yóò ṣe gbogbo ẹ̀ bálá ẹ̀wá bí ìkiri ní ti tọ́sí yìí kódà ìjọra gbáà lọ́wọ́ ajé fún yẹn kódà o lè fàtúnyàn ọba kẹwàá ẹni tó yẹ kó yẹn bá gbére yẹn lẹ́ẹ̀mẹ́ta tẹ́lẹ̀ kó tó di pé ọwọ́ agbọ́dún yẹn yọba ni bẹ́ẹ̀ yóò di ẹ̀pẹ́ mọ́ rárá lórí ìkojú agbọ́dún yẹn lórí ẹ̀ ká kíyèsí abala yẹn máa eh, eh, ìsìlẹ́dì azal hadith eh, máa dọ́ọ̀ kìkì pẹ̀lú lílẹ̀ rẹ̀ náà máa dání kí adẹ̀sùn máa rí kí wọ́n mú bẹ̀rẹ̀ rẹ̀. náà báàbù mi ti àfọwọlé síbẹ̀ òní báàbù mọ́ni àṣàrò àlà àfi wà ìlànà yẹn ṣẹ̀ṣẹ̀ fún ẹni tó ṣe ìtọ́ka fọmọ ya rẹ̀ ó ń tọ̀ wọ́n ọ̀dẹ̀ bí ní tọ́ka ìkẹyẹ báyẹn ìjíròrò ìyẹn ọ̀dẹ̀ bí ọkẹ́ òkè ọ̀yẹ́ kí n fún onímọ̀ rẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ o ẹ̀yẹ bá rí pẹ́ni ẹ̀ lè kó sínú ewu ẹ̀yẹ lè sọ fún pé ẹ̀yẹ bá sì ṣe kinní báyìí lórí ibi dẹ́rìn yẹ ewu lé o. ọ̀dẹ̀ حدثنا عمرو بن خالد. حدثنا عمرو بن خالد قال حدثنا أن ابي عجلان الله بن قيسان اخبره وكان نعم و ابن قيسان اخبره وكان وابو ادرك عبد الله بن عمر ان ابن عمر راى راحيا وغنما في مكان قبيح وراى مكان امثل منه فقال لا والحق يا راعي حولها اولها فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول منذ راعي مسؤول حواليته آه ولي أقبل باب من أشار على أخيه وإن لم يستشر ojú ọ̀nà tí ń sọ nípa ẹni tí ó fún ọmọ ya rẹ̀ nímọ̀ rẹ̀ ẹni ọ̀dẹ̀ ní kókó òun mọ̀ rẹ̀ ìyẹn lè ṣe ṣèṣe àwọn bá nígbà yẹn ti rí bí nǹkan tó ń ṣe léwu fún mọ̀ rẹ̀ kọ́kọ́ bá ti tẹ̀. bí ẹni tó rí ọmọ ya rẹ̀ tó ní mọ́tò ní ìsìn wọn wá mú kakoli òun dààbò wọn wá fún pé abẹ́rẹ́ ṣe dààbò yìí ó lè jẹ́ kọ́dà ọ̀sá ọ ẹni yẹn ò ti bí sọ bọ́ọ̀lù òun fẹ́ẹ́ sọ bọ́ọ̀lù. wọ́n ní hadassana amúlù mùkọ́lì amúlù mùkọ́lì sọ fún wa bákìrù náà sọ fún wàhálà bùnú abdullahi wọ́n ní abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma rọ́ àárọ̀ àyà ọ̀rẹ́ nìkan ti ń darẹ̀ jẹ ọ̀gọ́n ẹ̀mọ̀ ọ̀dẹ̀ tìlẹ̀ dání yẹn kágùn tẹ̀yẹ sẹ́yìn tó tọ́ torí pé ààyè títí ń jẹ àmàkánà ọwọ́ ọ̀kọ́ ẹlẹ́lẹ́ ọwọ́ aṣọ fún adarí ẹ̀jẹ̀ wáyé pé wáyé hàkì yàrá yìí wọ́n máa ṣe o ìwà adarí ẹ̀jẹ̀ yìí fàáyín ní sàmì àìsàn Rasulullahi sallallahu alayhi wa sallam torí mi gbọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam yaqul tí ń sọ báyìí pé kullu gbogbo olùdájẹ mas'ulun an ra'iyyatihi wọ́n á nípa àwọn tó dájẹ́ ibi tó dẹ̀ káwọn ẹrẹ̀ yìí sì yìí lé wu pọ̀ o ọlọ́run dẹ̀ sì máa fi ọtí sùn tábà sí wọn. ẹ̀rí Sheikh Al-Albani rahimahullah wọ́n ní kẹ́lí mọ́tò kọ́bí ẹ̀ ìpínlẹ̀ gan ni kọ́ṣẹ̀ kọ́ṣẹ̀ yẹnni kí ọ̀nà ẹ̀ láburú nínú àwọn dákàdá mi wọ́n ń pè ní kọ́ṣẹ̀jì ẹ̀rí wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé yẹnni ashurubul qalil ibi lọ ikú omi díẹ̀ ló wà mbẹ ẹ asọrọbẹlẹ kọlíl omi díẹ̀ ló wà mbẹ tó ṣe yí pé téèrà fún mi bẹ́ẹ̀ mú mi bẹ́ẹ̀ á mú bẹ́ẹ̀ bì òdẹ ní wúlò fáwọn ará bẹ̀ yẹn mọ́ lásìkò wọn bá nìyẹn ti bẹ́ẹ̀ sọwọ́n nítorí ẹ̀ ní abdullahi fún mi wá rí mbẹ́ gbá tó wà yín bò mí sì mbẹ́ tó lè bọ́ sí omi tiẹ̀ pọ̀ àwọn ẹ̀rẹ́ máa gbádùn ní kó bá àwọn ẹni tó ń bẹ láàyè ẹ̀rí hadith yìí nínú àgbáyé tá a bá ń bẹ̀ òun ni pé ìdáwọ́ a mùsùlùmí àkàràgù yà àwẹ̀lẹ̀ àwẹ̀lẹ̀ àmì tí mùsùlùmí bá rí ọmọ ìyá rẹ̀ tó ń ṣiṣẹ́ kan sọ́dẹ̀ sì rí i pé ihun tó yàtọ̀ sí ohun tí ń ṣe yẹn ló dáa jù nínú ìwòye rẹ̀ ọ̀yà fi ohun tó dáa yẹn ẹ̀ kọ́tọ̀ ka rẹ̀ sí ìtọ́ dáa o ìgbà ihun tó yẹ sí ń ṣe ni eléyìí lẹ̀ bá sì ṣe ẹ̀rí ìkejì nínú àgbáyé òun ni pé a máa rí níbẹ̀ ìsìláàtò kọ̀ọ̀ìdà ti ṣàrìyà òfin ṣẹ̀rí àkànbẹ̀wẹ̀ pé ànàkúnlá rọ́ọ̀ìn mọ̀sọ́lọ́n àwọn àìyàtà gbogbo ẹni tí bá ń da nǹkan jẹ a máa bí lèrè nípa ohun tó ń dàjẹ. nígbà inú àgbáyé tó a bá nu hadith yẹn a tún máa rí alḥasu alárẹ́fọ́kì bil hayawan ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nípa àwọn ẹranko ṣọ́nbẹ ní kíni o ṣọ́nbẹ ní káwọ́ wa ní ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn hadithi ababu mi fi aadu wale ti oni baabu man kariha amusala so ha ojú ọ̀nà tó ń sọ nípa ẹni tó kórìíra àpèjúwe ebú àpèjúwe ebú èèyàn kórìíra kéèyàn jẹ́ àpèjúwe ebú náà حدثنا أبو نعيم حدثنا أبو نعيم قال حدثنا سفيان عن أيوب عن عكرمة عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال ليس لنا مثل السوء عائد في هبته كالقلب يرجو في طيه قال حدثنا ابو نعيم ابو نعيم بقى صرفي حدثنا سفيان سفيان صفوا ولو على صدع ايوب ايوب لو على صدع كريمه ادري ما على صدع عبد الله بن عباس رضي الله تعالى عنهما abdullahi bin abbas wa lọ́rọ̀ yìí wà látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam kíni hadith náà wọn lànà sọ sallam sọ wípé lẹ́yìn sálàdà masalu sawuti ọ̀sá tẹ̀rẹ̀ bú fún wa àpèjúwe bú òsì fún wa kílà tẹ̀rẹ̀ bú òun náà ni alẹ́ àhìdù fi ìhìbá ti hì ẹni tó bú yẹn lẹ́bù tó tún wá padà gbé mi ìfún ẹ mọ́ àpẹẹrẹ bú ni. akpɛrɛ ẹbú àǹtọ̀ sọ́lá fi wí ajá ìyá rẹ̀ jẹ́ ọ̀hún ìlà àkọ́ ìhìhì ajá tó ti pé ọjẹ ọwọ́ apọ̀ wa tún pa ọwọ́ ibi ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹni tó fún yẹn lé ẹ̀kún pé mi ì fún ẹ mọ́ pé mi

ọ̀hà <clears throat> sọ bá mú padà yóò fẹ́ mọ́ ọ̀sẹ̀ tó ṣe bó fún yọmọ àmú lọ ẹ̀rí sọláwá rí i pé ẹni kíní yìí burú jáì tàbí sọsọlá ti má pẹ̀rẹ̀ tó lágbára wá fún ọlọ́pẹ̀rẹ̀ nìyẹn dàbí tó fẹ́ rí sẹ́fù ẹ̀ dàbí ajá. àti gbájà yẹn kọ́ ó bì ẹ̀dùnrí pé sọkúsọ tó lélẹ̀ yẹn yẹn tó lágbára tí ọmọ àárín ẹlòmíì lọ́kàn yẹn ó bì tẹ́ báyìí ọba tó lébi ń ọ tó tó tó sídìí yẹn nípa kí ni ṣẹ̀rí àfẹ́ ká máa bọ̀ra wa ní ìgbà torí yẹn lẹ̀ ní máa máa fi fà ìṣẹ́ni wọ́n ní kẹ́mi bá jẹ ojú òtù ìyá pé gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ dáhìá àbí olùpèpè tó fẹ́ fi dáadáa ti ń bẹ lọ́dọ̀ ẹ̀ yí àwọn èèyàn àbí fi hàn àwọn èèyàn tó máa sẹ̀bùn o nìkan yẹn máa fi rọrùn àwọn sọ̀tọ́ lágbàgbé tàhádù tàhábù. ẹ máa bora yín lẹ́bùn bá dẹ̀ ń bora yín lẹ́bùn nǹkan ìfẹ́ ọmọ àlọ́ láàrin àdìsí ẹ wà lóṣù àfihàn mùsùlùmí ẹni pé ló ṣe ọ tọ́lá láàfíà ni ṣíṣe òjíṣẹ́ ọlọ́run gan tó ni pé ó máa ń gbẹ̀bù ọ̀yẹ̀ sí ibà àlẹ́ ìhà ẹni tó fún lẹ́bùn yàrá náà tó máa ọ àtúntọ̀ wò ni àbí ẹ wá rí ọ̀rọ̀ ẹ̀bùn dáhùn sọ yìí

màá lọ bẹ́ẹ̀ nìyẹn láti lọ ja pẹ́rẹ́ lé rẹ̀ ẹ̀yà kí èèyàn gbọ́dọ̀ fojú kéré kéré ọ èèyàn gbọ́dọ̀ fojú kéré ẹ̀bùn bíi ti wù kọ́mọ. ẹ wàá rí ẹ̀bùn yìí ọláwọn ológun tó fi máa lálàáfíà náà àwọn ológun rẹ ni àlè ìjáàbọ̀ àlùkọ́bọ̀ kéèyàn fún yẹn kéèyàn náà dẹ̀ sọ fóun ti kí ni ọ òun gbà wọ́n lè láwọn má jẹun ṣe é kọ́ àdéṣe aláìmágbẹ̀kẹ́lù ní àwọn májẹ̀mú àkọ́kọ́ táwì ẹni tó fẹ́ bùn yẹn lẹ́bùn wọn làwọn májẹ̀mú tó dé. wọ́n ní wọ́n ti kẹwàá lọ́jọ́ náà gbégi fẹ́ gba wọ́n sì ti ti ọrùn rẹ̀ wọ́n ní wọ́n ti ọrùn rẹ̀. májẹ̀mú ti ń bẹ fẹ́ ni yẹn ni pé tábà sọ̀rọ̀ ń bẹ ẹ̀bùn mẹ́ta la máa rí a rí ẹni tó fẹ́ bùn yẹn lẹ́bùn ha alimọ̀gbó bọ́lá àti alimọ̀gbó ń ta fún yàn àtẹni ta fẹ́ fún ọjọ́ mélòó ọjọ́ mẹ́ta ẹni ó fún yàn lẹ́fún ọ láwọn máa jẹ́ ẹ̀mú tó dé ẹni fún yàn lẹ́fún ọgbọ́n ìjà sí pé ohun tó fi fún yàn yẹn òun lónìí nǹkan yẹn ti gbọ́dọ̀ wà òní sínú kíni o yàní ọgbọ́dọ̀ wà nǹkan yẹn ọgbọ́dọ̀ jẹ́ nǹkan tó yẹ kí wọ́n ti ṣe hajjẹ́rù Ọ ọgbọ́n kọ yẹn jáde mọ́ nígbà fún ọkọ̀ sáré wọ́n á rí kọ́dà ní pé ẹ̀jẹ̀ ta sí lọ́kọ̀ọ́kọ̀ kẹ́ ní làkà yìí ìjọba wa ní nígbà ń sáré àbí jáde tó wá ní ọba gbé jáde yẹn sọ yẹn ẹni pé ni pé ń fún ló ní nǹkan yẹn ìkejì ni pé àlè ti pé ti ẹ̀rí ẹ̀dọ́ dẹ̀ fẹ́ múyàn lẹ́bù gbọ́dọ̀ ti dàgbà táwọn ọmọ kékeré kọ̀ mọ́ ohun tí ń ṣe ó lè kó gbogbo owó rẹ̀ ẹ̀rí ẹni yẹn sì ti gbọ́dọ̀ mọ̀ tó májọ mẹ́rin tó di ẹni yẹn ní ẹ wá rí ẹni tá a fẹ́ gbẹ́bùn fún agbọ́dọ̀ ló ń tọ̀ nǹkan ti wà láyé nígbà tá à ń lẹ́bùn yẹn ọlẹ̀ tí ń bẹ́ nú kò sí ìjọsù mẹ́rin tí sẹ́ ń sọ fúkẹ́fúkẹ́ nú lọ ìyẹn wà lóhùn ogun lẹ́bùn àyìn nẹ́lẹ̀ ìbẹ́dá làádẹ́fẹ́ ẹ̀bùn yẹn ọ̀la láàfíà nìyẹn ẹ̀rí. tọ́tọ́ bá já sí pé níta fẹ́ bùn lẹ́bùn bóyá ó kéré ni àbó àbó ń sínwín ẹ kò sí wàhálà ẹni tó dẹ̀ jẹ́ alákòóso rẹ̀ bóyá bàbá ẹ̀ ọmọ àbá tọ́jú kinní yẹn títí tí orí rẹ̀ á fi pé àbí ń gbọ́jọ́ ọmọdé tó máa fi ṣe kinní o tó máa fi dàgbà. ẹ̀rí májèmú tó wà ń bẹ fún un ni o fi fún agbọ́dọ̀ rí nǹkan yẹn báyìí yóò sì jẹ́ dúkìá yóò sì já sí pé nǹkan ní kápá lórí ẹ̀ ni yóò jẹ́ nǹkan tá a ẹ̀bùn tá a wá ń sọ̀rọ̀ ń parẹ̀ yìí lè padà bí ẹ̀ fún yẹn wọ́n àwọn lè rántí ẹni tó lè ṣe bẹ́ẹ̀ nínú àwọn èèyàn tá a wà láyé tí mo kọ tẹ́lẹ̀ ní ọ̀dà òkú ọmọ náà mo kọ ọlẹ́bùn tẹ́lẹ̀ ní o ìwọ́n wà yìí o lè kọ ọmọ àwọn lè ṣe bẹ́ẹ̀ ẹ ọ̀fẹ́ nǹkan tí akéwọ́dé bẹ́ẹ̀ ọ̀nìkẹ́ lẹ́yìn sẹ́lá náà mọ́sálú sáwìí ah, àpèjúwe bó sí lára wa. àpèjúwe ebú òun náà ni àlàáhìdú ìhìbàtì ẹni tó padà ń bí ẹ̀bùn tó gún yẹn àwọn sálámì ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ajá yáàrì jẹ́ àwọn ìhìhì tó ikọ́ sẹ́rí lọ fún ẹbí rẹ̀ mí padà. táwa sọ pé ṣọ́ọ̀án ẹni tó sì lè padà ń bí ẹ̀bùn mẹ́ àwọn olè rẹwà létí á ti kéwòn débẹ̀ rí lọ́pọ̀lọpọ̀ náà.

bàbá lè fọmọ lẹ́kùn ó sì yà kọ̀ báyìí. ìgbà táwọn afọ abẹ́rẹ́ sí ní sàlàyé àdéhùn náà náà lọ́wọ́ ṣàṣeyọ́ wọ́n ti yà lọ́wọ́ sàlà áàlì ọmọ ẹnu bá. ẹ kó ti hadiya fọmọ rẹ̀ hadiya pé mo fún ní gulab ìgbẹ́rù yìí ó fi sàgbó. ọwọ́ á mú ọ̀rọ̀ yẹn lọ dé sí gbàgbọ́sọ̀ sálá pé mo fẹ́ kẹ́ ọ jẹ́rìí sí pé mo ti sẹ̀kún fọmọ mi o wọ́n ti kú lẹ́bùn òjijì ọlọ́run wa ni àá ṣé gbogbo àwọn ọmọ rẹ ló fún wọn ni là ṣé wọ́n sì fẹ́ kí gbogbo pátá kí wọ́n bá ti dáadáa sí ọ̀fọ̀ lápapọ̀ wọ́n bá ti dáadáa fún ọ lápapọ̀ ó ní bẹ́ẹ̀ ìgbójijì ọlọ́run ti sọ̀rọ̀ sókè tí máa ń sọ bí ikú tó báyìí ìjì ọlọ́run ní ìtẹ̀kùnlọ́ ẹbẹ̀rù ọlọ́run wà á ìlú bẹ́ẹ̀ ní àwùlà àdìgbò ẹ ṣe dọ́gba láàrin àwọn ọmọ yìí torí bẹ́ẹ̀ lẹ́yìn èyí mi ò fi mi jẹ́rìí sí èké mọ́ o ó sì gba kínní yẹn padà ní. bẹ́ẹ̀ làwọn àfáà tí wọ́n á mú un lọ́sẹ̀ fáwọn àfáà tí wọ́n bá mọ́rọ̀ báyìí wọ́n máa ń tẹ̀lé rí lọ́dún tí wọ́n rí tí wọ́n ti mú ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ táwọn sọ̀sọ́lá ń sọ nípa pé àpẹẹrẹ òun làpẹẹrẹ ni tó ṣẹ̀kù tó bá gbọ́ pé mi fún yẹn mọ́ àpẹẹrẹ dàbí àpẹẹrẹ ajá ọjẹun oyó ọwọ́ á pọ̀ sídìí oúnjẹ ìgbà tẹ́bi tí wọ́n ń pa padà bí òsì oúnjẹ ọjẹ mọ́ ọba tún padà síbi kí ni o èébì yẹn wọ́n ní ẹyọ ti kí o pẹ̀lẹ́rì ẹyọ ti dání fún bẹ́ẹ̀ o bàbá tó fún kí o ọ̀pọ̀ ọmọ ẹyọ yẹn fún bẹ́ẹ̀ ẹnu ànábì náà ló ti jáde o sallallahu alaihi wa alihi ẹnu ànábì tí afẹ́fẹ́ sọ̀wọ́lé sí. ọ̀rẹ́ ní báàbò mọ dúkìá fìlì mẹ́kìrì wẹ́lkọ́dìyà ọ̀rọ̀ tí wọ́n sọ afẹ́wọlé síbi ẹnu ọ̀nà tí ń sọ nípa alimẹ́kì ète wẹ́lkọ́dìyà àti jàmbá ète àti kíni o àti jàmbá ń sọ nípa ète àti kíni o àti jàmbá ẹ̀rí wàá sọ wípé àwọn nǹkan tí a ń yẹ̀wò yìí. àwọn kan tó ṣe kókó pọ̀ ni bí àwọn kan tó ṣe kókó tá a ti mẹ́nu bà náà tẹ́lẹ̀ ife ẹni bá fẹ́ sọ ikú wà lórí ìlànà nẹ́bí sallallahu alaihi wa sallam àdìọ́kẹ́ rẹ̀ gbọ́dọ̀ gúnrégé dáadáa ìjọsìn rẹ̀ ó sì dọ́gba yóò wá níwà tó yóò sì jìnà sí wàhálà bí òun ni kí ni ọ alihadiya jàmbá láyẹ̀rí ọ̀nì hadathana ahmed ibn al-hajjaj. hadathana ibn al-hajjaj قال حدثنا حاتم بن اسماعيل قال حدثنا ابو الاسباب الحارثي واسمه بشر بن راسم عن يحيى بن عبد بن ابي قسيم عن ابي سلمه عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن الكريم الله آه هذه إيه، حديثي أعتقد كان من مئة حديث صحيح هاي طبعا أنه حديثي يعني. آه أني حدثنا أحمد ما ما شدد حدثنا أحمد بن الحجاج أحمد بن الحجاج حدثنا أصفوا حدثنا حاتم بن إسماعيل حدثنا أبو الأصباط الحارثي واسمه بشر وني حاتم بن إسماعيل يعني صفوا حدثنا أبو الأصباط أبو الأصباط هنا صفوا الحارثي orúkọ بشر بن رافع قال rafi يحيى بن أبي كثير قال ọlọ́sọ̀dọ̀ أبي سلمة àbí sálámà tó wá ní ọ̀rọ̀ yìí o látọ̀dọ̀ àbí ìfọ̀rọ̀ ẹ̀rọ ni ọdí ọlọ́ọ̀tàlá ọlọ́ọ̀tì ọlọ́ọ̀tì sọ́lá ń sọ báyìí pé alimọ́mìnú ẹni tó bá jẹ́ mọ́mìnì gírùn ọ gbọ́dọ̀ jẹ́ gírùn ha ìtumọ̀ rẹ̀ ni wípé òní jẹ́ni tí ó máa ṣèrònú láburú gírùn nìyẹn kò sì ní máa wádìí láboró ẹni tó bá jẹ́ múmi ni ìṣesí ẹni pé kí ronú ìrònú rẹ̀ ó kéré ń pa aláburú torí kẹsẹ́ ẹni tí láburú yìí ti fẹ́ wà ní ẹ̀mí rẹ̀ ó ṣùgbọ́n nígbàgbọ́ òdodo ìrònú ẹ̀ máa kéré ń bi láburú ẹ̀rí táwọn kan máa sọ pé gbogbo àwọn pátá ni kíníkan ẹni sílẹ̀ bá mọ́ báyìí tí ìmọ̀ọ́nì bá ti sílẹ̀ sí yẹn lára dáadáa ìrònú yẹn máa kéré nípa aláburú. sàwa kánà máa ja ìwánu báyà ọmọ ìyá rẹ tán jẹ́ mùsùlùmí wà pẹ̀lú ẹ̀ ní àbí wọn ò dẹ̀ sí pẹ̀lú ẹ̀ àpẹẹrẹ ìmọ̀ọ́nì àlùmọ́ọ̀mí ẹni tọ́jú onígbàgbọ́ lóògì ronú á kéré níbi ìmáa ronú nípa kíni o nípa aláburú kò sí ẹni wádìí òun fẹ́ jẹ́ ẹ̀wọ̀n pọ̀pọ̀lọpọ̀ a máa wúra wa ẹlòmí bá wọ òwú òwú torí kó wọ̀ sí ọ̀rẹ́ pé kọ̀ǹsẹ́ nìkan tí <clears throat> yóò rí ohun tó ń ṣèyí sí láburú á láburú símọ́nì ò sì sílẹ̀ nìyẹn ẹni tó jẹ́ mú mi ní gidi gẹ́gẹ́ sọ́sẹ́lá sọ ọ ni gírọ́rọ̀ máa wà fún gírọ́rọ̀ yẹn náà ní kíni ọ qillatu lil faqnati ìrònú rẹ̀ máa kéré nípa bí laburu kò tiẹ̀ níwádìí nípa ẹ̀ kéde bí ọmọ ti ń jẹ́ laburu o gbogbo ní ronú pẹ̀ rárá opportunity ó sílẹ̀ fún báyìí kò dẹ́ni sí laburu ah, ah. ẹ sì láǹfààní àti kówó mi ń bi tẹ́wà yìí ẹ̀ fún kẹ́kẹ́ mi. níbi tóbi pọ̀ báyìí ẹ̀rí kẹtẹ́lélọ́mọ́lẹ́mẹ́. ìmánì kò rọrùn àwọn sọsọláṣí sàlàyé pé ẹni tó jó nígbàgbọ́ gidi o ẹ ọgbọ́dọ̀ jẹ́ kí ni o àjẹgẹ́rù ìrọ̀rọ̀ máa wà kíkéré kí ni o ìrònú nípa kí ni o làbòrò kí ni o gbẹ bá ti kó yẹn kẹ kò sí wàhálà ń bẹ mọ wàhálà ń bẹ o wàhálà ń bẹ o torí gbogbo yẹn lè pa wọn lè pa ọkọ tí wọn ti jọba jìyà. onye dákun má jẹ wá yá o. ó ní ẹ̀tọ́ bá jó nígbàgbọ́ ron ìrònú ẹ̀ kí ni o akéré ń bi laburu ẹ jáde mọ́lẹ̀ o lọ́kọ̀lọ́kọ̀ gbàrà ló máa fi fóònù pé yàn pé kí ni ìtumọ̀ rẹ̀. kárí o wọ́n tún gbọ́dọ̀ jẹ́ níbi ọ̀jẹ̀ ajá yẹn ni pé wàá máa wàlí fáájìrù àbọ̀kù òkì ń tiẹ̀ fáájìrù òun ni olùjáde kò ní òtẹ̀ láti ọlọ́run kíbo ẹlẹ́fẹ̀ lòun máa ń yà ń tiẹ̀ ẹlẹ́tàn tó máa máa tẹ̀fàjẹ́ ká láàrin àwọn èèyàn oníjàmbá dẹ̀ òun tiẹ̀ ìta rẹ̀ ọ yàtọ̀ sínú rẹ̀ inú rẹ̀ yẹn kẹ̀dẹ̀ tọ́ba lọ hẹ̀ta ni. Ah, yẹn fèrò mínírù nẹ́ẹ̀sù àwọn èèyàn sá fún ni ṣùgbọ́n kọ́ hẹ̀ ẹ̀ ọ̀gbọ́n mọ́tọ́ fi hasan allah bina anil khataya láti fún ọlọ́run ti ṣe dáadáa fún wa òjé kẹsẹ̀ máa rùn tí bá máa rùn ni ẹ̀ńdọ́sẹ̀ lọ jalè tán.

sàlìfáàjẹ pòkì xibol xabbo wọn tẹ tó kọ mi báyìí xabol ẹlẹ́ṣẹ̀ lòun máa yà ń jẹ tó ṣe yí pé ìta ẹ máa yàtọ̀ ọ máa yàtọ̀ sínú ẹ inú rẹ kẹdẹrẹ tó bu yẹ inú rẹ tó bu tí Ọlọ́run sa yẹ ọmọ aláwọn yẹn sani táwọn yẹn bá rí ẹrí làhìm ilé ìbú ni tó máa ń yà ẹ kàrímù yẹn a lè pè ní ọlọrẹ ta káfí làhìm ní ahùn. ahu ẹni yẹyẹ ẹni àbùkù. ẹ̀rí Hadithi, yìí nínú àgbáyé tá bá ń bẹ̀ ni pé anẹ́lẹ́fẹ́ ọ̀rọ̀ ta kírò ní yẹn ń bi láburú àti kéèyàn máa sáré kí lórí bó ni ti máa wà láàrin àwọn èèyàn àtàwọn tí ó sọ yẹn dẹni yẹyẹ yàní ẹ̀tàn ìbàjẹ́ ahun tí ó sọ yẹn dẹni yẹ̀yẹ́ kò sínú ròyìn tá a gbọ́dọ̀ rí lára onígbàgbọ́ òdodo tí ń fáyọ̀ ọlọ́run tó jẹ́ nire nípa bẹ́ẹ̀ ọyẹ ká jìnnà sírò àwọn ìwà báyìí ọyẹ tí wọ́n bá lọ́wọ́ wa bí díhù kọ̀mọ̀ ẹnu ọ̀nà míì tí a tún wọlé sí ọ̀nì báàbù àti báàbù ẹnu ọ̀nà tí ń sọ nípa sábù àyè sì wà dáadáa ẹ wọlé síwájú sọ àti báàbù òun ni èébú wọ́n nǹkan lé àwọn èèyàn pàṣẹ pàpàjù lọ obìnrin wọn rí èbú bilẹ̀ o. ẹlòmíì yóò sì bó ẹ̀fọ́ àwọn obìnrin báyà ní sọ́ọ̀tì ẹ̀wò pé àpò yóò kan lọ́jẹ́ àpè ni wọ́n bá ń pè ní àwọn ọmọ tí ń náà ẹ̀sìn o. ọba sẹ́lá ó ní ẹ̀wọ́ bó ti dàbí búrẹ́dì ìbò mi ọba sì gbẹ yóò ní ó sì tirin sọ pa bí ọ̀pá lẹ̀kẹ̀. àà ah, ah, ewo lè kú. tọ́ba sì fúrú yọ lára rà ni tọ́ba sì tún ga kí ni ó pè ẹ ọ̀pá wọn wí ní ìdí ẹ̀yìn gbọ́rọ̀ wọn bí wọ́n bá ń sọ wọ́n lè lọ́pọ̀ àwọn ọ̀pá ti dárẹ̀ ọ̀pá àwọn ọ̀pá ni wọ́n ẹ jọ bẹ́ẹ̀ lọ́kàn náà wọ́n sọ sọ pé ọ̀rọ̀ ẹ sọ tọ́bẹ̀ ju sódò ní ńlá gbogbo ẹ̀dẹ́ sì máa bàjẹ́. ọlọ́run ogúndé yẹn náà ni o ó sì gbẹ wá tí wọ́n tọ́ ọ̀sẹ̀ra ìbọ́lọ̀ ló ní ọ̀sẹ̀ra ọ̀sẹ̀ àjẹun tó fi ń mu bó wà náà ni ọlọ́run ó lè ìsínáfà ọmọ ìyá mi tọ́wọ́ bẹ̀rẹ̀ sí yóò mú mẹ́fà ní ìwé ọ̀rọ̀ dáàbọ̀ ẹ̀ ọmọ mẹ́fà pẹ̀lú ògbó ọlọ́run tẹ́lẹ́tẹ́lẹ́ lòún sí wa kò búyọ̀ kankan sẹ́sẹ̀ kò sí nǹkan kan tó nǹkan tí mo kẹ́ rí ni pé abájókòó tó lè báyìí tó bá mẹ́yọ̀ kẹ́lẹ́ tí a lọ pé kí ni wọ́n ní kó fi yọnu ni àbí kí ni wọ́n ní kó máa fi léyìí sí rẹ̀ ọwọ́ àtàwọn àbúrò ẹ̀ wọ́n sá máa sàwádà pé à mẹ́fà ni òbó ti mú mẹ́fà láì níye tọ́ba ti gbé gòlì sẹ́nu báyìí ó sì báyìí ó fi gòlì lẹ̀ tọ́ba lé lẹ̀ òní sọ fún un lọ́ọ̀tọ́ òní sọ pé kíní ń wá rẹ̀ ẹni tí ó ló ẹni ó sì gbẹ ló ní gbẹ òyìnbó ah, ah, tó agbáàdìdé tó kò tiẹ̀ ṣe ìtọ́ ọlọ́run ọmọ àtòrí ẹ̀ bú ọlọ́run lọ́kẹ̀dé ti yẹjú tiẹ̀ wá pé kódà kan ní ọmọ asun lọ́wọ́ yóò tó sí ni ó máa máa tó sí ni ìwà mímọ́ ti sọ̀rọ̀ àwọn akọrin tó máa lu gẹ̀lẹ́dẹ̀ jè ló kẹ́ fún àwọn méjì máa ń lọ sọ̀rọ̀ nǹkan lọ́wọ́ yẹn wá ti wò kánú wọn pé ẹyọ kánú àwọn méjèèjì mo tiẹ̀ láìkì bí ìṣe wo ìwọ fẹ́ gbódò lówó. táwọn méjèèjì bá ti wá dọ̀hùn agbe agbe afúkà ní sísí agbe búrẹ́dì fúkà èyí tó dẹ̀ gbé búrẹ́dì fún yẹn góòdì ló fi sínú ẹ̀. tọ́wọ́ bá ti bọ́ ọ̀tà ní olùbúrẹ́dì ńlá yìí nígbà wọ́n ṣe pé tó ti tò lọ́dọ̀ ọlọ́run lọ́run pé léyìí oṣù ọwọ́ bá kú kọ́ lọ́wọ́ kọ́ lọ́wọ́ búrẹ́dì bá rẹ̀ bẹ́ẹ̀ wá búrẹ́dì wọn ni rí jẹ àní kí n lówó kí rà nǹkan. owó àná búrẹ́dì ìyẹn gbé òbí àwọn kẹ táwọn lówó kẹ tóun bá ń dárú sọ yẹn jọ owó wá nísìnyí máa gbé búrẹ́dì kọ̀ọ̀kan fọ ó ń é ó lóun ò ti lẹ́ẹ̀kan ọba ti gbé fóun báyìí owó lòun nídìí owó ọ̀rẹ́ àtòdòdò ah, ni ẹni tọ́lọ̀ bá fẹ́ kó ní ní òní ẹni tọ́lọ̀ bá fẹ́ kó ní kọ́ ní kọ́ máa yí nínú owó báyìí kọ́ tẹ owó lẹ̀ báyìí kọ́ máa pò rí bẹ́ẹ̀ kó tún kọ́ ní kó tún máa tẹ̀ mọ́lẹ̀ ọ̀tẹ̀ bàtà lórí sílẹ̀ ọlọ́run kó wọ́n yóò tó sì yẹn tó ti kọ́ máa lágbára kí lọ́wọ́ àbúlá rẹ̀ ìtọ́ tó ti parí rẹ̀ tó nípa bẹ́ẹ̀ asọ̀ràfẹ́ àwọn obìnrin ni wọ́n máa ń ṣe jù àwọn obìnrin wọ́n máa ń ṣe jù wọ́n sì sókòrìyà ìgbà fi yẹ sáwádà àwọn afáàbí sọ wípé tá a bá lo àyà sọ́ọ̀tì ìjọ́rọ̀tì ọlọ́run ti dáa kọ kóòmù ó tún adá kan nìta kí ló dé eléyìí wọn máa jẹ́ síkírù kan bàdàlẹ́ àrùn àlà àtẹ́dìkùnú nìta tẹ̀lẹ́kọ́wọ́. sáwọn obìnrin ọkọ sínú ìjọ ìjọ làwọn náà bàlà lẹ́wìí ẹ̀ sọ pé bàlà bàlà sínú ìjọ ó di ajẹ́ tọ́lọ̀ ọba àlekè láfíìsì ń sọ wípé yà á yọ ẹlẹ́dí náà àmọ̀nù láàyè sàrọ̀ ọ̀rùn mọ̀ mi ọ̀rùn mi fíjọ kan wá fíjọ kan sàwádà mọ́ ó kó àwọn yẹn dẹ̀ máa ti ni la ní ní ní rè ayọ̀ tóbi ní sọ́tọ̀ obìnrin sàkánàlá àwọn ni wọ́n ní sọ̀kìrìyà kéèyàn fi hàn sàwádà kọ́sẹ̀ kéèkú obìnrin mi ó mi ikú débi pé láàrin ìṣẹ́jú kan ó lè ti máa bọ ti máa gbogbo ẹ̀ ṣùgbọ́n èkú yẹn rọrùn gidi láàrin ìṣẹ́jú kan ó lè wí mẹ́ta tọ́kẹ̀ ọ̀dẹ̀ tó níjọ̀kan oríṣi ni wọ́n ṣe ìbákan wọ́n ṣe ah, ká àwọn afẹ́sọ nípa sibab pé kì í ṣe wà mùmíní ìmọ̀ àṣẹ̀kẹ́ ìbú wọn ni hadathana muhammadu bọ́nà umay. حدثنا محمد بن مجد قال حدثنا عيسى بن موسى عن عبد الله بن كيسان عن عكرمة عن ابن عباس رضي الله عنه قال صب رجلان على عهد رسول الله صلى الله عليه وسلم فسب احدهما والاخر ساكت والنبي صلى الله عليه وسلم جالس ثم رد الآخر ونهض النبي صلى الله عليه وسلم فقيل نهضت قال نهضت نهضت الملائكة ونهضت معهم إنه إن هذا إن هذا لما كان ساكتا ردت الملائكة ولا الذي سبه فلما رد نهضت الملائكة ولا نقال يا فلا بلوك èèyàn ní jẹ́ ìjẹ́ yẹn kó gbé yẹn o ọlọ́run bá ní ọlọ́run sàgbákẹ́ ẹlẹ́ẹ̀kẹ́gù ọ̀yá àkọ́bàjẹ́ fún ìjọ máa rú lọ. kájà ní hadith yìí ìsìnàdì wọn ẹ̀tọ́ yìí àbí kẹ́ni fún fún òkè wọn alọ́dọ̀ sí i lẹ́nu òkè yìí sọ̀rọ̀ ẹnìkan tó ń pè ní abdullahi ibn faisan da'if lẹ́nìyà. wọn ni muhammad ibn umayya muhammad ibn umayya haddatha حدثنا عيسى بن موسى عيسى بن موسى أنا صفوا ولا عبد الله بن كيسان عبد الله بن كيسان لو على صدا عكرمة عكرمة هي مبوانا اسمه غما كما عبد الله بن عباس رضي الله تعالى عنهما أنا عبد الله بن عباس صباحي استتبع رجلان àwọn èèyàn méjì wọn sọ ọ léwu lásìkò òjíṣẹ́ Ọlọ́run sọ lẹ́nu ọsọba àdúgbò ìkànnì وبا bá والآخر ewu wàlẹ àkàrùn wọn nàbí yìí jáde àdéhùn sálándà ìjókòó mọ̀rọ̀ jẹ́lẹ̀ àkàwù tí yẹn bá wò pé àbówó pé mi náà gbẹ́nu mi fálágbàfọ́ ni ọba dá lóhùn pé ojú tẹ náà rí bákan ọ̀nà àdán nàbí bá nàbí ṣe dìde nìyẹn wọn á sọ báyìí pé òjíṣẹ́ ọlọ́wọ́ dìde ní oníbẹ̀ ni àwọn mọ̀lẹ́kà ti dìde lọ́jọ́ mi ní ó dìde pẹ̀lú wọn. ọ̀nàhàdà orí eléyìí ìtọ́padà sọ̀rọ̀ ń kẹyìn nígbà òbí dákẹ́ àwọn mọ̀lẹ́kà wọn dé sí padà fún tọ̀hún yẹn ẹ̀rí ṣùgbọ́n gbà tóun náà ti dé sí ti ẹ̀ padà fún ìgbẹ́nu mi falágbàfọ̀ táwọn mọ̀lẹ́kà ti nàró nìyẹn ni ọ̀ya máa yẹn ń gbà rí nínú àgbáyé dábàá nù hadith yẹn ò ní pé kí mùsùlùmí máa búra àwọn ìwọ ni o àwọn afẹ́ká ṣe sùúrù ká dẹ̀ mójú kò fún mùsùlùmí kí ìyẹn fi má kó sínú ẹ̀ṣẹ̀ àlẹ́ ìdá ìtayẹnu àlà bákan náà àwọn tó gbọ́dọ̀ yé wa pé ìwọ mùsùlùmí tóbi gan-an èsì ń ta gbọ́dọ̀ fojú rí náà. hadith mi lábẹ́ rẹ̀ kátẹ̀ ní sanadu eléyìí lẹ ṣùgbọ́n sanadu eléyìí òun dẹ̀ ọ̀dẹ̀ hasan hadith tó dání ó lálàáfíà wọ́n lè hadathani hisham bin ammar. hadathani hisham bin ammar قال حدثنا رجاء بن عطية قال حدثنا إبراهيم بن عبد بن أبي أبلة عن أم الدرداء أن رجلا أتاها فقال إن رجلا نال منك عند عبد الملك فقالت إن نبنا بما ليس فينا فطل مرزوكين بما ليس فينا آه ولحدثنا هشام بن عمار حديث لي هنا حديث يقول ماني أتيوغون أوتون ولحدثنا هشام هشام بن عمار وصفها أني حدثنا رديح بن عطية ìyẹn náà sọ fún ọ ní hadathana ibrahim bona bona abi abela wọn lára sọdọ ẹmi wọn kan lọ wá bá ọwọ pé náírà dájúdájú arákùnrin kan wọn sọ bàjẹ́ ń pa rẹ lọ́dọ̀ abdulmalik bí ẹni tá a máa ta ní aláṣẹ. ọsọrọ ẹ láì dá lọ́dọ̀ rẹ̀ fọkànlá ọmọdàdà wa sọ báyìí pé inú báńbí máa lẹ́yìn ṣàfihàn náà ẹjọ́ wa ní ọkàn ti àwọn ẹni ìṣáájú nínú àwọn tó kéwé yege rí lò dáadáa tí wa fi dáhùn ni pé inú máa náà tí bá wa tí láì fi wọ́n bú wa pẹ̀lú ohun tí ò sí lára wa ọ̀tọ̀ ẹlẹ́mọ̀ ọ̀dùnkì rẹ̀ ẹ dákun ká lọ àwa tó bá fún ọmọ kéwú ká yìí pẹ̀lú hatin kàbíyèrè jiddan àdúrẹ́sìn tó ṣe kíni ọ tó tóbi dáadáa á sì máa wò ó lóòrèkóòrè tó dáa àti ká fi má gbàgbé. ẹ̀rí wọn ni wọn lọ látọ̀dọ̀ ọmọ dàda wọn lárakùnrin kan wọn bá ọmọ dàda àwọn ni ọmọ dàda tẹ̀wọ̀ pé àbí dàda náà ni mina sọ̀hábà àbẹ̀bọ̀ àwọn ọmọ kí wà nẹ́bí nìyẹn o. àwọn aṣọ báyìí ké nígbà tí arákùnrin yẹn dé ó ní sórí arákùnrin kan ó sì bu ọ lọ́dọ̀ ẹni tó jẹ́ aláṣẹ sáńpẹ̀ ní Abdulmalik. ẹ̀wọ̀n tí ọmọ fi dáhùn wípé ìnú máa lẹ́yìn sàfihàn tí wọ́n bá bú wa pẹ̀lú wọn tá a ṣe ewu tá a ṣe wọ́n sọ bá a ṣe ẹ̀rí pé rẹ̀ gbajúmọ̀ ń lu wa bíbáyì torí wọn ráyè ń sẹ́yìn gẹ̀ jẹ́ dán jẹ́ dán ìwọ tí ọ̀sẹ̀ rẹ̀ báyìí wọ́n ti fọ́ síta ó sì máa fẹ́ lójú lọ gbogbo wọn máa gbà á lọ́dún lóṣù wọn máa wí lọ àti mo tọ́ wà lára yẹn ní ẹ̀ bá jẹ́ sàlàfí gidi wọn ni pé kí wọ́n bá ti wí fún yẹn kí yẹn sọ pé inú bá bí máa láì ṣàfihàn tí wọ́n bá láì fi wa pẹ̀lú tó ṣe pa àṣẹ.

ẹ kú gbìyànjú àdínní à ah, ẹ sì ṣe kínní yẹn bó onílé sọ fún ọ pé à ah, kéde mi ò mi ò sínú àwọn ẹni o. àbẹ́ ti kéde nígbà tí ikú yẹn náà ká máa ẹ nígbà ikú bá ti dé yẹn fi wọn náà. gẹ́gẹ́ bí ọmọ dáadáa ti sọ ike inú bá ni mo fi ní ká lọ kọ́ pẹ̀lú captain kẹ̀lẹ́yọ́ tọ́mọdé ti gbọ́ ló ní tẹ́lá ọ̀rọ̀ fàá báyìí tó yí ó kọ́ lé fún ìnú báńkì orí mo ti máa ń dá wàhálà rẹ láàrin ọmọ ìyá nìyẹn wọ́n wí ọsọ báyìí wọ́n bá ti ń sọ nǹkan báyìí eléyẹrẹ ọba lé sùn mọ́ ohun tí ọba fi hàn tó bá tẹ̀sí pé mo ṣe ní ìsìn nígbà tó o ṣe náà ló fi dáa nígbà tó o ṣe yẹn náà lọ dáa eléyìí lọ́ba ẹlòmíì ọba á darẹ̀ láàmú gidigidi ọ̀nà àwọn sọ pé àkọ́ni sọ bá ti ń wí ikú yìí tó fi pé mi ì ṣe nígbà tó wí ikú yẹn ní nítorí dáadáa mi ì níbẹ̀ lọ́kẹ́ mi ó ti kọ́kọ́ máa balẹ̀ pé ṣé ọkẹ́ ń wí ni ọ̀njẹ́ náà níyà so eléyẹn tí bá nílẹ̀ lẹ́nu yẹn kí yẹn tún máa sọ tó bá wá báyẹn ẹ̀rì fẹ́ kò ní ya ara láti mi mọ̀ ọdọọdọ rẹ ní sìgá báwa ló máa sọ wa o àwọn ẹlẹgẹ yìí o èmi kan o ẹyà tẹ náà wọn máa sọ wa o owó òròjọ wí tó sọ ní báyìí ní kínní báyìí náà bá kó tó fẹ́ kó fíìsì kó níbi dáadáa tó ń ṣe torí tí wọ́n bá ti ju kínní yẹn lẹ̀ sí àyà rẹ ti kú báyìí kò ní láyè kàtẹ́rà láyè fún àfáàní ọ tó o bá ń kà báyìí yóò máa bọ́ sẹ́yìn oríire kò ní dúró wọ́n bá ti pé òṣìṣẹ́ kẹlẹ̀ yẹn ìyẹn máa ti ṣe mẹ́ bóyá rẹ sọ ni yóò sàsọ rẹ yóò sàsọ gé abẹ́rẹ́ ògùn lọ́wọ́ wọ́n á rẹ pé à wọ́n ní kìnní pé ẹ̀ ń jí àsọgbé táwọn èèyàn bá ti wá rẹ sọ lọ́dọ̀ yín ọ̀pá mẹ́fà ni bíi márùn ni ọ̀rọ̀ ní tẹ̀ tí wàá tẹ̀ káàkiri ìgboro ẹ pẹ̀lẹ́. èèyàn kan dáhùn ní pípé nọ́ọ̀bà bí máa lẹ́yìn ṣàfihàn. tí wọ́n bá láì fi wa pẹ̀lú tó ṣe bá a ṣe. fàlàtàlànà fàtàlànà zùkìyìnà àìníye ìgbà tí wọ́n ti ṣàfọ̀mọ́ wa bí máa lẹ́yìn ṣàfihàn kì í ṣàwọn aláṣẹ. wọ́n rà sọ pé àwọn mọ̀ fọ́dọ̀ yín náà ní máa ń nẹ̀ olówó ayé náà sọ ọ́ di ah sọ̀rọ̀ kò ní lè sọ fún pé

ẹ آية نعم. حدثنا شهاب بن عباد بن عباد قال حدثنا ابراهيم بن حميد الرؤاسي عن اسماعيل عن قال قال عبد الله اذا قال رجل لصاحبه أنت عدوي فقد خرج أحدهما من الإسلام أو بري من صاحبه قال قيس وأخبرني بعض أبو جحيفة أبو جحيفة أن عبد الله قال إلا من صاد لا حديث إلينا عن النبي صلى الله عليه وسلم kí ọlọ́run wà lọ́lọ́run kọ́ máa bá nàbí bóò láà ṣe lu ayé yìí tí ó fi dùn gbé tọ́lá lè fìyà mọ́ fi dáa fún wa àrísùn sálàmù fi wálẹ̀. ẹ̀rí ẹwà àwọn nǹkan ẹ̀sìn wo lẹ́fẹ́ rí jẹ́ ọ̀yànjú ọ̀rọ̀ tó báyìí ọ̀fẹ́ ẹ̀sìn sábà máa tẹ̀ra lógún. èyí tẹ́ bá rí lọ fi ti ẹ̀ lọ fi ti ẹ̀ wọn wọ́n jí mú ara ọkọ̀ yín ni. nínú àwọn tíra tí wọ́n lọ dà sí nínú àwọn àtẹ́kùnbọ̀ tí wọ́n kó dànù omi àwọn ọkọ̀ ìmúra àwọn àwọn oníkèlè kan tó ti fi ìgbà onígbò àwọn civic àwọn àdàkọ́nú àwọn sẹ́rà àwọn mọ̀lìkíyà tí wọ́n ti lọ jí kó àtẹ́lá àtọ́ ti wù lọ tán ti dà sílé ìbò lọ́wọ́ làwọn òbí kọ́ yẹn gbogbo ìfátà ló ti dọ́lọ́ òbí yẹn nàná rẹ̀ kó tó lọ sallallahu alaihi wa sallam wọn ni haddathana shihab bunu abdad shihab bunu ọsọfọ ni pé hadathana ibrahim bin humayi arru'asi yẹn náà sọfọ ọlọ́wọ́ sọ̀rọ̀ ismail ismail wà sọ̀rọ̀ qais qais sọ pé abdullahi yaani abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu wọ́n fi hàn pé asaru náà lélẹ̀ ọ̀nà abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu ọ̀sọ̀ báyìí pé idha qala ar-rajulu li téèyàn bá sọ fún ẹnì kejì rẹ̀ pé anta aduwwi. ọ̀tá mi ni ọ́ sọ́nà àǹtà àdòwì ìbínú ní máa ń fà téèyàn máa fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ o ọ̀tá mi ni ọ́ islam ìkànnà méjèèjì ti kó nù ẹsẹ̀ àwòbárí àmì ń sọ ìdí àbíká pé ẹni tó ń gbọ́ kó ọmọ ya ọ̀rẹ́ rẹ̀ pé ẹ̀ ń ó ti wọ́n sọ báyìí ó ní àkùbárọ̀ ní báwọn àwọn ọjọ́ háyìíta wọ́n ní abdullahi sọ pé tọrọ yìí ọyí tó gbọ́dọ̀ tún jáde lẹ́nu kan padà bẹ̀ mọ́ tọrọ yìí ọba fi ní rí bẹ́ẹ̀ ẹ̀ là máa ń ta ẹni tó bá ronú ju ara pé ọ̀rẹ́ mi ni ọ́ fi ń sọ̀tà mi awọ́ rẹ̀ ẹ̀kọ́ ni ìyẹn wọ́n sàkọ́tù ọ̀tá mi ni ọ̀wọ̀ ọ̀tá yẹn gẹ̀ẹ́nẹ́ a ní ìdìbò ló ti máa dọ̀rẹ́ ẹ̀ẹ́. ẹni téèyàn fẹ́ wò kọ́ta náà nìyẹn a ní ìdí kó dọ̀rẹ́ fún láti lọ́ta ìyẹn kẹ́ àbánújẹ́ ẹ ọdún fi rí wò sọ́ta a ní ìdí ti fẹ́ dọ̀rẹ́ gbogbo àwọn tó máa ń ma sọ sọ́lá lọ́ta ń jèlò wọ́n ni bá a máa ń sàǹsẹ ọpọlọwọ pé èrè la máa ń dàbí dùn sọ́dọ̀ ọ̀pọ̀ wọn padà dé sábẹ bàbá má rí bẹ ẹ mọ iye táwọn sọ̀rọ̀ nẹ́bí ìfilé o tó jáde láyé àwọn lè rẹ́ wa létí. ọ̀yà ọ̀sẹ̀ nìkan tó rẹ́ tí àwọn àmà ń sọ nínú kíra táwọn sọ̀rọ̀ ìlànà tó sọ́lá fílẹ̀ ló fi kú ní ọ̀hánà. àgbébé yàrá nẹ́bí kódà ọ̀nẹ́gà báyìí lọ́dẹ̀ ti nílà káyì ọ̀nẹ́gà ó ju gbogbo àdáwà láyé yìí lọ èèyàn bá àkọsílẹ̀ àti wọ́n á sọ wípé ah, ẹ̀lẹ́yìn sọ pé ìmọ̀ àdẹ́bí àdìsí náà lẹ́gbà wọn lẹ́yọ̀ kan náà ló wọ̀ <laughs> kì í sọ pé èèyàn tọkọ ogun tí wà tó kúrú lé. àyẹ̀tàlù sáláwá sílẹ̀ yẹn ní ìsìn thousands ni wọ́n ẹja sún kà yẹn one twenty four one hundred twenty four thousand. pẹ̀lú wọn ọ̀pọ̀ tiẹ̀ wọn alọ́pàdé alọ́pàdé nínú hijab pariwo títí ohun mẹ́wọ́n ti rí àwọn tó tún sáwọn àbá yìí àwọn tó gbogbo microphone rẹrẹrẹ ọba tó di pé àwọn àbá wa ní ọlẹ́ ní microphone kẹrin tí yẹn náà tó wí ẹ dàpọ̀ ẹ báwo èsì tẹ́mù wa fa báyọ̀ pé ìmọ̀ọ́mù ń dọ́lá ni hmm, ọlọ́run bá fi sọ̀rọ̀ sọ wa ọlọ́run bá fi sọ̀rọ̀ sọ wa ọlọ́run bá jẹ́ apàdé àgbàkó ọlọ́run bá jẹ́ apàdé àgbàkó àwọn bàbá ní wàhálà kẹ́ńsẹ̀lẹ̀ àwọn bàbá ní wàhálà kẹ́ńsẹ̀lẹ̀ tèmígbà tẹ ti fi máikrófóònù bí a ti gbọ́ gbọ́ kò sí gbòǹgbòǹ yẹn jẹ́ ìmọ̀ màálì akéde akéde kọ́lọ́rọ̀ gbọ́ ni ọ́ nínú àwọn tó ń gbé jáde ní ọjọ́ yẹn kí òjíṣẹ́ ọlọ́run ní nǹkan báyìí báyìí lẹ́yìn ti ṣe tọ́lọ́ rí báyìí ọ̀rẹ́ gbárùn àti bẹ́ńnú ẹ̀sùn tí kọ́ndíṣẹ̀ bá gbé wá máikrófóònù kú èrò tó pọ̀ ló sì fẹ́ gbọ́ tá a bá ti ń wí ẹ máa gbé sókè wọ́n sì máa gbé sókè mo sọ di eré ìdùn àbá ẹgbẹ́ wí báyìí wọ́n máa sọ́gbọ́n sọ lábẹ́rẹ́ lọ́kẹ́ máa àwọn bàbá ní sẹ́ rí nígbà tí wọ́n jẹ́ ní sí ohun yẹn wọ́n tẹ̀wá pé kò yẹ ń tura kàlá àbí ó rí bàbá ti di bẹ́ẹ̀. sọ àfáwọn àtúnlẹ̀ ìbùdó màsàrọ́ọ̀dì wọ́n ní tẹ́nìkẹ́ bá sọ fẹ́nìkejì ẹ̀ fi à ń ta àdùn ọ̀tá mi ni ẹ́ fọkàndì kọ́ra jẹ́ àdùgbùmẹ́ minal islam ìkànnì àwọn méjèèjì ti jáde kún ní islam ọ̀hún bẹ́ẹ̀rì ẹ̀mí ń sọ ibi àwọn pé ọ̀rẹ́ òun ọ̀mọ́ rí o ti dọ̀tá òun báyìí wọ́n ní afọ́ àwọn kọ́yìn wọ́n ní lẹ́yìn ìgbà yẹn àwọn òjò haifa sọ pé abdullahi tún sọ pé ẹ̀ lẹ́ẹ̀mọ̀ntà àfẹnubá ronú bí wàdà lókun. wọ́n ní dábàá wọ hadith yìí a shedid ìkọjálẹ̀ tó lé pípí ìyàn ya fọ́tò mùsùlùmí òdodo yìí yóò tó lè máa lọ láàrin kọtọkọta ọmọ àgbà pé ẹ wọn bọ ojújọ rẹ ọta ni wọn ṣé máa tẹ́lẹ̀ lórí jẹ èèyàn níwá o wọn ká máa pera kẹta yìí ẹ àádùn ní èmi fún àgùntàn ní sábà fún àlọ́ àdùn ní ẹ̀sìn náà ní ìlérò bá fi ìpàdé ọ̀rọ̀ ọ̀rọ̀ láti ṣe é lọ́wọ́ ìjọba ọ̀gá. Ọmọ bá ti sọ fún wa nípa ìgbókòtò rẹ̀. Àwọn kan tí a fẹ́ mú wá fún wa lénìí, òun náà ni. e pé hadithi tó bu ọ̀rọ̀ lẹ̀ ńlọrọ̀ táwọn sọ̀sọ́lá sọ pé ní àìmọ̀ rọ́jò Abubakar mọ́ndàlá èèyàn gidi táwọn bá kiri ìsìn tí táwọn bá kiri ìsìn àti sàwọn oríṣi nínú àwọn kan táwọn mẹ́nu bá lé ní òun ni pé àwọn ọ̀rọ̀ kan bẹ tó àwọn olówó ti pé òun ni ti ni ti rí yìí mú ìgbẹ́ni àbí kàfé wọn náà bá kàṣí dé wọn ni máa ń sọ ọ́nà kótóbà rẹ̀ pé ayé náà lọ́wọ́ gbọ́ olùhásánà òjò òhun àlèmọ́ ìjábọ̀ nàbí sàníyìn subhanallah àwọn àti ìpayọ̀ ọlọ́run lọ́yẹ̀ kọ́ máa ṣẹlẹ̀ ń bí kótóbà nìyẹn àwọn ẹni tójú wọn rẹwà àwọ̀dà ẹ̀ gbọ́jú rẹ̀ máa ń wo àwọn èèyàn báyìí tí wọ́n bá ń wò wọ́n báyìí wọ́n máa fi ẹ́ àwọn eléyìí sì rẹwà àwọ̀dà kòkòrò ti jẹ́ nínú yèèpẹ̀ أين الملوك الذين بنوا لمدائنا وحصنوها بالحيطان ẹ̀yin lè máa ń ẹyà ń máa kọ ọdún láì fáwọn èèyàn ẹ máa máa wòrò wòrò wọn ìdí ọkàn wa níbo làwọn lọ́ba lọ́ba wà àwọn ẹgbẹ́ wọn kọ́ àwọn ìlú hasanu abil hitan wọn kọ́ sábà wọn tún ra gbàdì. àyẹ̀nà lẹ́bí iná kánú yọ̀ọ̀tún lọ́wọ́ làbẹ́ta fi màwá sínú hàlù àwọn ọ̀dà àti ẹgbẹ́ tí wọ́n bá lo ogun báyìí kò sí wọn wí nìbọn rí ńgbọ wọn wà kọ́ni tàdá àdán àbíhì mo ti hà ìgbà ti tẹ̀ wọ́n lórí bá fa asubahu fi zulma tilkubo wọ́n padà sí wa ní òkùnkùn sàárè alwaha alwaha nàjà nàjà ẹ ẹ yára ẹ yára ẹ yára ẹ sáré ẹ má jáfara ẹ tètè ṣéun tẹ́sí eléyìí jẹ́ kan náà àwọn ọ̀rọ̀ lọ́wọ́ yẹ bí yẹ nínú wá àti sábà tẹ̀lé máa ń ṣe tọ́ba dórí mímbà èkejì Abdullahi ibn Uqayb wọ́n ní abákan Siddiq ṣe kótóbà fún wa ní ọ̀kan ní amúnmọ́ra lẹ́yìn ìgbà yẹn fa'in ọ̀sẹ̀kùn bítẹ̀kù wà lẹ́yìn mọ̀ ń sàkọọ́lẹ̀ ìbẹ̀rù ọlọ́run ọba fún yín wà á ń tẹ̀sán aléyìí bí máa wà áhìlá ìwọ̀n tó bá kẹ́ fi yín lọ́hùn ní kẹ́ fi yín ọ̀nzọ́kùnrin tó rọ́gọ́ bá dé rọ́ọ̀dà bẹ́ẹ̀ bá tún dojú kòkòrò sọ́dọ̀ ọlọ́run ẹ tún máa bẹ̀rù ẹ máa bẹ̀rù ìyá rẹ̀ ẹ máa dojú kòkòrò ẹsẹ̀ rẹ̀ wọ́n tẹ̀jẹ́ márùn lè ilhaafa bil mas'ala bákan náà ẹ máa kójọ al ilhaafa bil mas'ala ẹ kó ìbora yín jọ pẹ̀lú kí ni o yẹn ni kí gbogbo ara yẹn kójọ pẹ̀lú kẹta máa tọrọ fún ọlọ́run mo báyìí mo báyìí ọlọ́run ọba fi yẹn fún Zakariya. àtàwọn aráàlú zakariya ọlọ́run ní innahum kanu yusari'una fil khairat wọn a máa sáré wọn máa ń pọ̀ lọ síbi rere wọn máa ń pe àwọn ọlọ́run ọba rọ́gọ̀ bá lẹ́ni tí ń fẹsẹ̀ lọ́dọ̀ wa tí dẹ̀ ń páyà fi àwọn ọlọ́run àti máa kọ́ nínú ọlọ́run nínú kótó àwọn bá pẹ̀lú wọ̀ rẹ̀ ó ti fẹ̀mí yín dógò wà á kàdà àlàdáni kàmá wà fi kàkọ́ ó dẹ̀ ti gbàlùkà wà ní lórí eléyàn wà sára mi ń kọmọ ìkọ̀lì ìlà àlìfáàní abilékẹ́sì rẹ̀ báyìí. ọlọ́run ní ẹmu dé wàá kẹwàá gbọ̀pọ̀ gbogbo ohun tá a fẹ́ fọ́ ọlọ́run tá a sọ fún a fi ṣe tọ́lọ́run díẹ̀ ni ọ̀pọ̀ ládẹ̀ fi gbà wọ́n dàbí yẹn kọ́ mọ́sálásí ẹni kọ́ wà nù hadithi pé mọ̀ ilé kẹfọ ọlọ́run láyé ń bí báyìí ọlọ́run náà sì máa kó didi ilé fún ilé la pèké ní ilé la pèké ju ilé ọjọlé ẹwọ láyé ń bí báyìí ẹni tí òrówó kọ́lé tọ́bẹ̀rẹ̀ sí ní lọ mú tó fi ń tó fi ń san ilé rẹ̀ ọba tún tèmi lé mi àbí kèsè ẹnikẹ́dẹ̀ ní yàrá méjì àbí mẹ́ta náà lọ́kọ́ ọlọ́run lọ́mọ mílíọ̀nù tí wọ́n pè ìlúgbò ti já sí pé láyé ilé yàtọ̀ bó wà ní tọ̀run ti máa rí ẹ̀rí kiri ń sọ wípé ọlọ́run ọba fẹ́ díẹ̀ tí ó tẹ́ lọ́dọ̀ yín láti gba pípa tó máa fẹ́kù jọ kíra ọlọ́run fún àjà ìbò èèmọ́ rẹ̀ ò lè tán wọn là yóò rẹ̀ ò lè kú dikú ọ̀rọ̀ ọlọ́run ẹgbàá wọ́n ń hù ẹgbà ìkìlọ̀ nínú tí wọn lọ wọn tẹbi omi ní olè omi ìyàmù ẹ wá ìmọ́lẹ̀ lára tí wọn lọ ọba nípa bóòlù àlìkí àmọ sí máa rí fa iná mọ kálá fọkùn lẹ́yìn ìbá àdájẹ Ọlọ́run ayé fún jọsìn rẹ̀ ni wọn wá kálá bí kòmìlì kẹrọ ọmọlì kẹtìbín wọn dẹ ti dé àwọn alákọọlẹ àwọn màláíkà tí wọn máa ń kọ nǹkan wọn ti dẹ wọn sí yá ìlàmú náà wọn tẹ fàlẹ wọn máa mọ ohun tẹ ń ṣe. tó máa ìbá

nípa aṣọ ọlọ́wọ́ ọba ẹ tètè ṣe kó tó di kọjọ́ yẹn máa dé wọ́n là ń tẹ̀sẹ̀ fi hàn dhalika illa billah ẹ sì lè lágbára yẹn àfi tọ́lọ́ ọba kò yín lápá fasabiqu fi mahli ajalikum torí bẹ́ẹ̀ ẹ tètè yára nígbà tọ́lọ́ ọba fi ẹ̀mí yín lẹ̀ ẹ̀ tẹ̀ ìkú ẹ̀ li ghayrihim wa fàyín náà kò wá mọ̀ wọ́n ní tọ́lá àwọn èèyàn kan bẹ́ẹ̀ o jáàlú àjálà ọmọlọ́kọ́ ìrì ọjọ́ ayé wọn àwọn ẹlòmíì wọn gbé fún wọn wá gbàgbé ara wọn ìyẹn ni pé dípò sọ ẹkú wọn sí lọ́hùn kó lè pé wọ́n ti ń tara wọn bí wọ́n ṣe rí kí ọlọ́hùn ẹlòmíì ni wọ́n lọ lò fún wọn náà tún àwọn fúnṣà wọn gbàgbé ara wọn fa àní hákùn àǹtẹ̀kùnú àmùsàlẹ̀ èmi ń kọ̀ fún yẹn má dàbí àwọn ènìyàn àmùsàlẹ̀ àlùwáhà àlùwáhà ànàjà ànàjà ẹ má jáfẹ́ra ẹ má jáfẹ́ra ẹ tètè yára bóòlù ẹ̀sìn sẹ́tì òkè yìí eléyìí jẹ́ àwọn ọ̀rọ̀ olówó iyebíye àwọn fótọ́ọ̀bù tó jáde lára lẹ́nu abáko Siddiq radiyallahu ta'ala àlùfù àdùn báyìí àtùn máa gbàdúrà nígbà tó wà lẹ́nu nígbà náà. Thank you.

ọ̀rọ̀ ni yé mi pé wọ́n èèmú oúnjẹ jẹ bó o sáà fún ọ lóúnjẹ ní ọ̀rọ̀. ẹ wo bàbá ẹ jẹ́ wọn mú oúnjẹ jẹ ẹ rí bọ́rọ̀ yan yàtọ̀ àtọmọ tó ti mú oúnjẹ jẹ lọmọ tó ti dàgbà àwọn yẹn ti mú oúnjẹ jẹ ní ẹ bá fún ọ twenty naira kan rẹ wọ́n mọ́ ọ lè fún ọ wà tó gẹ kọ́lé àwọn abánijì ẹ̀ ìbéèrè wa wáyé wípé tí bàbá bá fàgbàlagbà ní iye kan bí mo ní ọkọ ọmọ tó kéré nítorí pé mo tẹ́nìyàn nídìí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níyàwó ìyàwó ọlọ́mọ mẹ́wàá àti ìyàwó ọlọ́mọ mẹ́ta gẹ́gẹ́ bẹ́ẹ̀ kí wọ́n gbà náà ọwọ́ a sọ pé wọ́n ní kẹ́ máa ṣe dọ́gba sọ nípa bẹ́ẹ̀ dọ́gba ni lóun tí kálukú bá ní òkèèyàn náà. déédéé náà mo ń wí ìyẹn déédéé. náà. láwùjọ. ẹ tó bá yẹ fásitì ìgboro àyílà yẹn ti tó kí ẹ kí méjèèjì kó tó wọkọ̀. kí lórí dandan ó kí lọ́kọ́ ó láti gbà ó ti ẹ bóyá di rẹ̀ sí kọ́ndíṣàn bá gbé wá lẹ́yìn ọ̀rọ̀ gbọ́dọ̀ dà ní wọn máa kí wọ́n bẹ́ẹ̀ mi ẹ yóò délé. sọlá tó fi tọ̀ irọ́ àwọn afá kọ ọ̀rọ̀ lórí ẹ̀rẹ̀ pẹ̀lẹ́. nínú ọkọ̀ ojú omi àbí ọkọ̀ ẹrùnplé àwọn kẹ́ńtẹ́ tó gbé lójú òfurufú wá wá wọ́n tẹ̀sí máa lo odidi ọjọ́ kan. bóòlù àwọn yẹn ti máa ṣe. wọ́n á ké wá sí pẹ̀lẹ́ ní bí wọ́n bá dẹ̀ kọjú dáadáa kọjú dáadáa àwọn afọ àkọsí wà lórí rẹ̀ náà. Hmm. nípa gbígba ìdílé ẹ̀fọ́ yẹn padà ayé pé ẹnìkan ló ń gbé ẹ̀fọ́ yìí jẹ ìgbà yẹn ni òun fájú rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́kọ́ ti pé ẹni tó bọ̀ ń yẹra lọ́kẹ́ wo bẹ̀ tó lẹ́yìn. ó ní wàá wà lẹ́nu ẹni yẹn tí kò gba ní ẹ̀fọ́ yẹn ní ìdí tó yóò wọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀dẹ̀ ti gẹ́ẹ̀tì ń gbé yẹn fún báyọ̀ kẹ́ẹ̀ fi báyìí àwọn obìnrin máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa tọ́ba rò gà ṣé ọdẹ mú wá ọdẹ ṣe ìjìnlẹ̀ nípa gbàrúkà. èèyàn onígbà padà èèyàn máa ṣe wáàsí fún èèyàn ti jẹ́ kọ́rọ̀ ni ó lọ kí wáàsí òbí lè wọlé tọ́ba ti gbé sílẹ̀ yìí ló jẹ́ kí wáàsí mọ́lẹ̀ èèyàn á sẹ́ máa sọ fún kéèyàn má gbà fún èèyàn sẹ́ máa sọ pé kò sí dáhùn ẹwà lẹ́bí apẹ́rẹ́ wọ́n máa ń pè fún lóde yóò dẹ̀ sì ṣe kí ni o á dẹ̀ sì lọ náà. Ah, béèrè ńlá lélẹ́yìí wọ́n ní ẹnìkan tí yẹn fún mùsùlùmí ní tẹ́lẹ̀ lẹ́bù ọba lọ fi lẹ̀yẹ kọ́ ṣọ́ọ̀ṣì téèyàn gbọ́ àpàlà téèyàn nígbà á ah, eléyìí wúwo àti kéèyàn rí àwọn àfáwà lórí wọn lọ́wọ́ àìlẹ́m ìwọ́n tó rìnlẹ̀ jù mi ni kéèyàn àpàlà. torí ní ẹ̀dùn máa lọ kó sábẹ́ nǹkan mi fọ́nìdà máa ń já lẹ́nu ọ̀rọ̀ ẹ má sọ pé ńgbà mo ti ní ìfìlà àwọn àfa ó ti jẹ́ tábà ti wà níbi tá à ń ṣiṣẹ́ wa yìí àwọn oríṣi nǹkan kan máa yọjú wa fọ́nìdà tó sáré wá sọpọlọ mi kíákíá àwọn ní tàn áhùn alàlì kìíní ọ alàlì is tọ láṣà ìyẹn ti ṣe kí ni kò sí wọn ti máa borí ajá náà ní borí kòkò tán fi tọ àdàtà áhùn alàlì is ìyẹn lọ sáré wá òdìdí kọ́ńdà dẹni ibi ẹ gbọ́dọ̀ tira ẹ lẹ́yìn lórí kíni o lórí ẹsẹ̀ àti dayọnà àlàsọlọ wàhádà tààwọn nàlà àwa lè mọ bóyá àwọn afáwọn ojú lọ́rọ̀ míì tí wọ́n sọ ní orí ẹ ṣùgbọ́n òfin yẹn kọ́kọ́ wa kọńdà yẹn òun ní òfin tí ó kó àwọn ọ̀rọ̀ tó fẹ́ẹ̀ tó bí ẹgbẹ̀rún sínú àbíjù bẹ́ẹ̀ lọ àwọn lè yí ni mo dọ́gbọ́n gbé lẹ yẹn ọ̀rọ̀ míì tó tún

títí lè fi yàtọ̀ ẹni tó ń fún yẹn lẹ́kùn gẹ́gẹ́ bá àbá àti sọ ó ń fún mi lẹ́kùn kì í sì torí ọlọ́run fi. ọ̀fun lẹ́bùn torí ẹ̀bùn èyí tá à ń sọ yìí kéèyàn kẹ́ fi sẹ́kì fẹ́ ọ́ ẹdí léyìí à ìfẹ́ta fàdé òde nínú o ó lè sọmi sí ni lẹ́nu ni ó lè gbà torí tẹ̀mí bá ń lò wọ́n láburú lè ṣe kí ni o ó lè jáde lábẹ́rẹ́ dáadáa kọ́lá tí ọba gbà yọ ẹ kóbìnrin kọ́kọ́ béèrè fún mi ike ọwọ́ òfin gbà tí kìíní yọ̀dí àti mọ àwọn kẹtẹ sí mi fún mi ẹ gbà padà àdámọ́ ni ẹ̀mí ọ̀wà rò pọ̀ ike mo fi kú fẹ́ kọ́ bọ́ọ̀sì ní ọ̀ bọ́ọ̀sì ìyẹn lè máa lépa láburú rẹ̀ kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ nígbà tí máa wo kíní burúkú ti lọ ni o iye báyìí lówó mi jẹ́ lọ́dọ̀ rẹ̀ kíní báyìí lọ́jọ́ tí mo fún kódà kíní báyìí mi mo ti báyìí fún ẹ̀ẹ́ so kẹ́mi lé torí kò sí ìkíláàsì èsì torí ọlọ́run torí ẹ̀bùn tá a fún yẹn èyí pé láti fi gbà nǹkan ẹni ẹ lọ́kẹ́ lè wò bóun náà máa sùn mo ṣe kálíjọ́ máa nífẹ̀ẹ́ ara wa lójú ẹ̀mí ẹ bá wo abẹ́ kínní ẹ bá kínní jọ mbẹ́ kí ìfẹ́ fi máa wà bẹ̀ẹ́dì eléyìí ọ̀dì níbi ọ̀rọ̀ bó ti yé ń sìn sọ láti lè fi sọ́la fún láburú kò sí láì fi lè kí ẹ̀ da padà kí ẹ tó bá jó lójú sẹ́ni ẹ bá sọ sí ah, mo yọ̀ǹda kò sí wàhálà lọ. ṣé o sì ní lẹ́yìn èyí ó tún béèrè obìnrin yẹn ó béèrè ṣé o ní lẹ́yìn náà. àwọn obìnrin ṣe máa ń fúnra wọn ní ẹ̀bùn lórí pé jọ́ tó bá kẹ òun náà kó lè fún un ní. bàbá yìí ọba yà bí wọ́n fi wọn ní ìdí ìrọ̀lọ́. lóhùn náà bàjẹ́ àìkí ní ẹ̀kún níbi ní táìmù yìí. a máa ń bora wa ní nǹkan báyà bímọ kí ẹ máa retí ni máa fún yẹn padà ó ń tọ̀ wọ́n wá rí ìyẹn ò ìyẹn ò ní orí tí ọba dẹ̀ rí kódà tó bá rí kí ó lè yẹn lọ ìwọ fún náírà one thousand lòún rí ìwọ fún one thousand gbogbo ọjọ́ fi máa nífẹ̀ẹ́ ara wa ni mi o kìí sì ń kẹta lè máa ṣàtàkùn ẹ̀ láwùjọ wa ẹ máa owó òde owó òde wo ó lè níjẹ̀ ó lè gún bóyá ńjọ́ tí wọ́n fẹ́ ṣe ọkà lọ́lọ́run ní odó rí sílé káà nkẹkẹrẹ á ó lè jásí pọ́n sáré lọ sọ̀rùn bá pé òun fẹ́ ìwọ ẹran yìí kó tiẹ̀ kó lọ́rùn ọ̀gá lọ o ẹbùnmí ọlọ́run ti ní oṣù o káwọn sọ àbàlà làwọn yẹn ni ìrọ̀ nǹkan Ah, àwọn alòsùn náà one thousand àbá dá fúnra wa. ìjọba ìpọ́nrín náírà ni àbí ẹ̀ẹ́dẹ́ wò pé góyà àbí góyà náà gbọ́n kíní òróró tí wọ́n bá ń tú fi para mi ọlọ́mọ bá yọ bí ọba ti yọ ti dẹ́nu mi báyìí ọyọ ṣùgbọ́n kó ṣe pé nǹkan yẹn gan láàmà àbí ọgbọ́dọ̀ fún tí mo fún yọ̀ náà ló tún fún mi lé mọ̀lọ́bọ̀ tiẹ̀ níbi tí ìsà lọ ni pé ká fúnra wa ní nǹkan nípa fẹ́ni ẹ̀yẹ̀ ká lóde òde dáadáa bí ìyàwó àbọ̀ ń gbó mọ́ nígbà yẹn fi ń bẹ́ kákẹ́ máa sọ pé gbèdéke báyìí ẹ̀ tí gẹ́gẹ́ di àárín yẹn pé gbèdéke báyìí àbí ohun tó fún mi ohun tí mo fọ yẹ kí wọ́n náà lè fún mi ìyàgbọ́n lọ sí bẹ́ẹ̀ ọlọ́wọ́ àdá.